ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tọ́wọ́ ajọ jẹ́ yíra ìmọ̀nà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mọ̀nà sí ọ̀gá tẹ̀sí pé ọ̀dọ́kọ̀ padà sínú àlùkòrò àlùkẹ́ ọlọ́run bá wa ń sọ̀rọ̀ fún wa nípa àwọn arákẹ́ta nínú ọ̀ràn ẹ̀dá ọlọ́run bá ti gbélé ayé àwọn mọ̀nà tuntun ọlọ́run ní fi kúrò ní márùn-ún ọlọ́run ní àìsàn ń bẹ nínú ọkàn wọn àti ṣe lẹ́yìn lánàá ìgbìyànjú láti sọ̀rọ̀ ń parí kájọ ọmọ bá wọn. ọlọ́run ní lánàá ló bẹ́ẹ̀ tọ́jọ́ àdàrú òwúrọ̀ ọlọ́run tó àìsàn ń bẹ lọ́kàn wọn tẹ́lẹ̀ àwọn ọlọ́run tó lórí fún wọn. àwọn onímọ̀ máa nà sí ọ̀pọ̀lọpọ̀ owó nígbè ọlọ́run bá ń gbà ìdí tí ẹni tí ń bá ń fẹ́ lọ́run tí ẹ̀jẹ̀ rẹ̀ lọ wájú sí tọ́lọ́run bá fi máa ń kádàrà akẹ́kọ̀ọ́ ẹ̀yọ́ máa lọ wájú sí. ṣùgbọ́n tó o bá ti bẹ̀rẹ̀ ń jẹ̀jẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ náà yóò wọ̀ sí iná iná wọn lọ́wọ́ kò sí ìjọ́jú. ọlọ́run ọbẹ̀ yìí fi àdéhìí sọ̀yàn yóò rí pípé sọ̀rọ̀ ní lẹ́nu sánú ó ti ra wọlé àmì mẹ́lẹ̀. ọlọ́run ọbẹ̀ yìí déédéé gáyàrá kọ́kẹ́ ìyàn tó máa sàárẹ̀ àárẹ̀ ó ti kọ́kọ́ wà láǹtẹ̀ bí ẹ̀ ọlọ́run ní afárọ́ àyíká mọ́ni sáfọ́sá ilá àwù hàwà ọlọ́run ní sọ fún mi náà nípa ẹni tó mú ìfẹ́ ẹnu rẹ̀ lọ́lọ́run ọlọ́run adéwà àbọ̀láhùn lọ́ọ̀hún àlà ẹ̀yìn ọlọ́run ní pé sórí kọ́lọ́n wá mọ̀ wípé àgbọ̀n lọ́lẹ́tọ̀ọ́ sí ọlọ́run sì sọ̀rọ̀ etí bá lẹ́tọ̀ọ́ sí bí ó tàwájú ọlọ́run. Ọlọọdụ ní bí ń kò lóbìnrin márùn ún àìsàn bẹ nínú ọkàn wọn. ọlọ́run pé nítorí àìsàn bẹ ń tẹ́lẹ̀ ọ̀sán márùn ún ọlọ́wọ́ kiri ẹni tí mọ̀nà bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní ọlọ́wọ́ ọ̀bá lọ́nà àmàlà ìmọ̀nà rẹ̀ gẹ́gẹ́ náà ni eléyìí tó ń sáré bí ń bí ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti rẹ̀. mo sọ̀rọ̀ mi ọ̀pá ń bí lẹ́kítọ̀ kan lọ lánàá kíra kan bẹ́ẹ̀ tàbí yàtọ̀ làwọn láti yóò bá báyìí kí wọ́n máa fọ àwọn bàdàn lọ. tó bá yọ àdìgá sọ̀rọ̀. wọ́n bọ́rọ̀ kan wá ń bẹ̀ wípé ọmọ kan ọjà yìí wọ́n wá ara wọn. ó lè jàgùdà dáradára ní ọjà òyìnbó dára ní wọ́n wá rí bí ẹ̀sùn rẹ̀ ìpolọ́tọ̀ sí wọ́n wá fẹ̀yìn ìgbàgbà ọwọ́ àkùsù gẹ̀dẹ̀ tí wọ́n yẹn bá wọn ló ní ẹnu ọkùnrin ọmọ òun òun bá sọ òun bá ọmọ bá sọ ní òun wọn fi pamọ́ torí tó ń bá bọ́ sọ́dọ̀ ọlọ́ọ̀kan ìyá òun onígbàgbé àjọsọ àwọn onígbàgbé àjọsọ máa tọ́jú ẹnu sí àyè tí ibi rẹ̀ ló ti bọ́ mi ó sì lè kó o ní já èyí tí ò ń bọ́ lẹ̀ ní kọ́ bá tó sọ. ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n wá wọn bí ọ̀dà ní wọ́n ti bẹ́ẹ̀ yìí pàtẹ́lẹ̀ ó tún wá dáhùn mọ́ra wọn ló pé bí ìyá kọ́kọ́ máa ń jà kéèyàn kọ́kọ́ máa bẹ̀rẹ̀ búrẹ́dì òun wá sí búrẹ́dì tán òun wá wọlé bọ̀mọ́ òun wá rí lọ́wọ́ níbo ló búrẹ́dì wọn ká sí rí ọ ẹ̀kọ́ rí ká sí rí ọ ẹ̀kọ́ rí wọ́n ní mi ibi tó ti yẹlẹ tó fi wá débi tó fi wá bá débi kọ́rọ̀ wọn wà já sí pé wọ́n fẹ́ yóò padà ṣé olóore. ìwòlórí máa ń bára wọn. ọlọ́run ní kí àìsàn ẹ̀wù tó ti bẹ̀rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí máa yìí bíi tó bá sí ìmọ̀nà náà ni ó náà máa yìí bíi wọ́n lábẹ́ náà ní zádàwó zádàwó kódà wàá ká òǹtàkọ́ wa. ọlọ́run láwọn tí wọ́n mọ̀ mana ìmọ̀nà ní mẹ lọ́dọ̀ wọn àtúnṣàlẹ̀ pọ̀ ní. gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn táyì náà mẹ lọ́kùnrin náà kọ́. ọba àdàbò lọ ọlọ́run tó sàlẹ̀ pọ̀ ní. ọlọ́run ọba yóò sọ ọ́ ọba nípa yìí láti ó ní wàá yíra máa tó ń ṣe láti sọ̀rọ̀. wọn máa ń yàgò ayò dáadáa tó hàn án ìlú ìmọ̀ ọlọ́run tó ń bá sọ àwọn àwọn kan náà àti ìwúyọ́ wọn tó ta ní ilé wa tó wá ẹsẹ̀ tó tara ilé yìí máa ń yìí ọlọ́ni fa amọ̀lẹ́bí rẹ̀ àwọn ọmọọ̀sá adákùn ìmáàlì wọ́pọ̀ ní ìsọ̀rọ̀ ìṣòro àwọn tí wọ́n nígbà tí òdodo nú ọlọ́run ìmáàlì wo lè kù sí wọ́n sì máa dúró kọ́rọ̀ tó tẹ̀lé aṣọ mi kàlẹ́ ọlọ́ni fa amọ̀lẹ́bí rẹ̀ fi kúrò bí mọ́rọ̀dún fọ́sà adákùn rìjìtán ìlàrí rìjìtù ti wà lára wọn tẹ́lẹ̀ ìdọ̀tí ọkàn ọlọ́run sálẹ̀ fún ẹ̀ ebi kálukú bá gbé lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bá kálẹ̀ fún ẹ̀. ìwọ lọ́wọ́ ti bẹ̀rẹ̀ kankan òní dọ́bẹ̀ lọ lé lórí bọ́ bá ń kàwé ọbẹ̀ lọ́wọ́ kọ́lọ̀ jọ ọmọ yìí ọtí ọlọ́wọ́ àkàlẹ̀ fún ẹ̀. tọ́ ọ bá ń tó ọbẹ̀ lọ́wọ́ kọ́lọ̀ jọ ọmọ yìí ọtí ọlọ́wọ́ tàlẹ̀ fún ẹ̀. ẹni tí ń jẹ́ ibi náà ọlọ́mọ fúlàmù ó ti lè yẹ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ọlọ́wọ́ ìbàlẹ̀ fún tiẹ̀ náà kálífọ́ wà á bá ti wájú ọlọ́wọ́ tọ́lọ́wọ́ bá èdè nípayọ ọlọ́run ẹni ọba bí ọ̀rọ̀ ọlọ́run ti máa lé èdè tó tó sọ pé fi ẹ̀kọ́ ló rẹ̀ yàn márọ̀ tó ọ̀gá àdàbọ̀ ọ̀rọ̀ márọ̀ ọlọ́run ní àìsàn ń bẹ lẹ́nu wọn tẹ́lẹ̀ ọlọ́run wà bá wọn ṣàlékún gẹ́gẹ́ bí máa lé ṣàlékún mọ̀nà fáwọn tí wọ́n bá mọ̀nà ọlọ́run kọ́ mọ̀ sí wa lẹ́yìn tí ó sọ ọlọ́run kọ́ mọ̀ sí wa aláìsàn lọ́kàn. ibà ń bẹ̀ẹ́ tẹ́lẹ̀ ọlọ́kọ̀ bá kọ́dà lọ. ọlọ́ni wà láhùn. ọ̀dọ̀ ọlọ́ọ̀ni ìyá ẹlẹ́sẹ̀ ilé irun ń fún wa. àwọn mi ò sọ àwọn ará ló ti di alátawọ̀. ẹ̀ẹ́dì ẹ̀yìn bá bọ́. àwọn àrùn irun yìí.

ni ó di àmọ́ pàtàkì kí ni jẹ́ àbámu àlìyé alákọ̀ọ́kọ́ tí ìbá fẹ́ náà yàn tó fẹ́ dúró tó yọ ọ̀nà dára yóò nínà yóò nínà gbó tí ìbá gbá nǹkan tó wù nígbàkúgbà yóò tó àbí òní ah, àtẹ̀wé fi kíyà ọlọ́run náà tó lè tó yẹn ìyá tí ó lè kókó kó yẹn ọlọ́mọdé wọn yá. àbámu àlìyé wọn fẹ́ yẹn àbámu mọ́kùlì ìyá tó lè kókó kó ọ̀dà tí èèyàn bá fẹ́ tí ó ní nǹkan dùn yẹn jọ mi èèyàn ò ní fẹ́ ta pátápátá tí máa ń da díẹ̀ díẹ̀ tí ọ̀gá dáwọ́ dùn yóò padà mọ́tò àmì ìpadà hàn ṣùgbọ́n kó tó dùn yóò ti pọ̀ àbí bẹ́ẹ̀ pọ̀ kí mo sì fi yàwó nínú àpọ̀ yorùbá la yóò yé àdáàbò mọ̀lẹ́wọ̀n ṣàdídún àbíyẹ̀wọ̀n kàfíyẹ̀ torí pé kí nǹkan tó lè dùn yàn tá a bá nà díẹ̀ díẹ̀ tá a bá dọ́wọ́ dúró yóò padà dùn yàn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣé o lórí tó bá o nígbà tí ń nù mí yóò di ẹ̀tọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ń lọ ọkọ̀ lọ́nà ọba níyàn ń tẹ ìyà ẹlẹ́ta ilé o ìtumọ̀ ní pé ìyàjọ́ ọkọ̀ ní mẹ́fọ̀ wọn wájú ọlọ́ kẹ́tì àkẹ́kẹ́ ìyá ọ̀nyẹ́ náà ó tún lé kókókó ọlọ́kọ̀ mọ̀ jẹ́ wáyà wàlà òun àlàrà òun àyí òun tì máa yá tí wàá ní ọ̀pá yà tọ́lọ̀ wọn bá mi sàlámù sí. ọlọ́ni ní wọ́n máa ń na muhasibi iná ṣáṣá lẹ́nu àtàrà tóòlà ọlọ́ni àdéhùn ìkẹtọ́ yàtọ̀ àbámọ̀ tẹ̀. inú jẹ́ ibi gbogbo àwọn ibi tó bá kù láyé kí ṣe ọlọ́run ló bá wò bá dọ̀dọ̀ wọn wọn ní dọ́rùn kọ́lọ̀ wá jẹ wọn yá ẹtún ní bá a kábà àti dàgbà ìgbà wo ni ọ̀ràn yẹn ló tó sọ̀rọ̀ ìgbà wo. kàfé ìlú àwọn àlàkà sọ yìí àwọn kìkì yìí jẹ́ wá bí wọn kí ni iná ọmọ wọn bàrà alága tó fi kú níbo lọ́rọ́ wọ́jà sí lọ́dọ̀ àwọn jẹ́ kó ti sọ̀rọ̀ lórí inú kó sọ̀rọ̀ lọ́jà ìwé yóò máa kàn kàn mọ wípé nǹkan báyìí ládàá rẹ tàbí nǹkan báyìí ẹsẹ̀ báyìí lọ́dá ó gbọ́dọ̀ bàlágà ọmọ tí wọn bá tún ìbàlágà yìí tó bá ṣe ọlọ́wọ́n kò ní síbi olùkọ́lá yìí ọlọ́wọ́n kò ní síbi nígbà tí ó ti bàlágà ọlọ́wọ́n sọ bá àdéhùn àti sọlá ó lórí ìgbà ẹ̀kọ́ làwọn à sọ̀rọ̀ àwọn mẹ́ta kan bẹ wọ́n tẹ́lẹ̀ kí ó anabi ni wa á ní lọ́wọ́lá ṣàtà àyàtà ya nínú wọn lọ́mọ kékeré títí tí òun náà máa sọ̀jọ́ so jàǹkàrà tí ó fi bàlágà téyìn ọba tí kì í bàlágà wọ ẹgbẹ́ sẹ́lẹ̀ mo àwọn ọmọ àwọn àbí ọmọ ní tí wá fún ti bàlágà débi wọ́n àkọ́kọ́ ràn án yẹn ọ̀sán ṣùgbọ́n nítorí bọ́lá wọn bá ní pé wà máa fún náà wọn àtìlẹ́yìn yìí náà ṣáàtà lẹ́mí àfàrọ̀ sí wọn là tẹ́lẹ̀ àbùnà sábà ẹ̀wọ̀n ní àbá yìí ọ̀yà tí mùsùlùmí bá bímọ bọ́yọ̀ ọmọ yẹn dàgbà àbí ọ̀dàgbà mùsùlùmí lọ́mọ wàbí táyé ọmọ mùsùlùmí tí ọ̀bà ládà òní jẹjọ wáyé ọlọ́rin láti ẹ̀ ní yorùbá láyé ẹ̀ ọmọ mùsùlùmí tó jáyé tí ọ̀bà ládà tó fi wú kò láburú kankan wájú ọlọ́run gba yóò ní láburú yóò wà jẹ́ mẹ́tẹ́. ṣùgbọ́n máa kìlì gbogbo ọmọ tá a bá ti sáyé láàbì lórí Islam ṣùgbọ́n àwọn mi ọ̀sọ̀ di àwọn tàbí kọ́sọ̀ di ọ̀sọ̀rọ̀ tàbí kọ́sọ̀ dàgbọ́ náà. nítorí náà ọmọ kékeré ní tẹ́ńjẹ́ńsì àti kékeré bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ó wà fúrọ̀ǹtì tó kú mi. tọ́yìn kò wá bàlágà ó tó wá mú títọ́ náà bá jẹ́ yá tí kò ní dàbọ̀ ọlọ́run ti wà láyà tó lé fún ká àhàdà ọlọ́run ti tàbí fún ẹnìkan nítorí náà àwọn ọmọ wọn àjẹjọ ọlọ́run bẹ̀rẹ̀ nínú ìyá ìyẹ̀wò ọlọ́run ti yẹ̀wò ìyẹn ló pàlàyé mi nínú àwọn bá sọ ní òní ìkọ́nà ọmọ òsì fún àwọn ọmọ àwọn fáàrù náà nítorí pé wọn dàgbà débi pé ọlọ́run ti báyìí hasa lórí àbá ọ̀dọ́dúnwùlà tí iṣẹ́ ọ̀bá sì dọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló gbogbo àjọ níbi tó ṣe kí alẹ́ bá Muhammad sallallahu alaihi wasallam nígbà ayé ọlọ́run ọba jíǹde kíbla ní àsìkò àyílà àwọn ìwà àyè lásìkò làásàdì ní mọ̀sídà tá a nàbí wa àtàwọn sàbí wọ́n ti ń kọjú sí kàwá síwájú ká nàbí o tó máa kọjú sí kàwá bẹ́ẹ̀ ní ìlú àkùdíṣ lójú àwọn mùsùlùmí kan bẹ níbi ìdí ìmọ̀dúnà àwọn ọmọ kẹta ìgbẹ́ náà làwọn ọmọ mùsùlùmí. ànábì ti dé lágbàdo ìgbà náà ní yásùlì wọn kàábà náà lójú pọ̀ ìgbà kí wọ́n kíbi kàábà náà lójú pọ̀ ìgbà kí ṣáì kàábà wọn lójú pọ̀. àwọn mùsùlùmí yòókù wá ní ìrùn ọkọ̀ títí bẹ́ẹ̀ sì kí ìrùn wọn gbà ṣùgbọ́n wà máa kó nà wà síbi iná àtà ní àkàrọ̀ sí ọlọ́run lè nọ́jú fáyé òun yẹn torí ìdájọ́ mi ò lè dọ̀dọ̀ ìyẹn lọ́ba tó gbọ́dọ̀ pé nínú àwọn lọ́ba nẹ́bí kí wọn lánàá ó wá ń kọjá lọ lọ́wọ́ adé kùbà lọ́wọ́ adé táwọn èèyàn ń kí wọn tí wọ́n kọjú sí láti lọ ibẹ̀ ní wọ́n á pariwo fún wọn wípé à ah, ìgbà ẹ̀mẹ́ta àbájẹ́ ìgbìmọ̀ àti ìjìlá nǹkan fa mọ́tòdù àdìgbòbìlà lẹ́yìn. kìí ṣe kí mọ́sálásí kan bẹ tó ní kíbùlà méjì mọ́sálásí kùbá náà bẹ́ẹ̀ wá tóbi mọ́sálásí kan ní kíbùlà wá kíbùlà wá kíbùlà ẹ̀yọ̀ kan náà. ṣùgbọ́n kíbùlà méjì wọn ti kírun ẹ̀yọ̀ kan bẹ̀. orí kan náà wọ́n wà tí wọ́n ti ṣí náà ti tọ́ wọ́n ti kọjú sí kàwá. sẹ́wọ̀n kí wọ́n ti kírun yẹn lọ tẹ́lẹ̀ kó tó dọ́dọ̀ wọn. èyí tí wọ́n ti kí nínú ọ̀yẹ̀ kan ṣẹ̀fẹ̀rẹ̀ ẹ̀rọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nígbà tí ó ti dọ́dọ̀ wọn kò sí tọ́ka bọ́lọ̀ sí i. ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ó lọ ń bẹ́ẹ̀ dáyà wò lórí àwọn ìpínlẹ̀ tí ọ̀kọ́. Ntọ́ ọ̀kọ́ kí ló fi? Ntọ́ ti èèyàn bá kọ́ yìí ṣe nìyẹn. Ẹ̀ẹ́dì. Wọ́n máa fún náà wọ́n á sọ ibi iná. Ṣàkà lẹ́yìn Ọlọ́run ní jẹ́ nìkan kan yà tí ọlọ́run ọ̀pọ̀ bá ti lọ́dọ̀ ẹ̀. Ọlọ́run ti jẹ́ Ilé ìtọ́lọ̀ wọn bó fi fi ìyà jẹ múnábì olóyìnbó aláwọ̀ àbá àlè ìyá ẹlẹ́ta ilé o ìyá tó lé koko ìyá tó pọ̀ kó sàlàyé rẹ̀ kọ́ rí olóyìnbó ìgbẹ́yà olùjẹ́kẹ̀ nítorí tí ó ti sábàbí ìyá báwo ni sábàbí ìyá ni wọ́n mọ̀ lọ́wọ́ bímọ báyìí wọ́n ní báwo àti sábàbí ìyá tí ń sọ sábàbí bí sábàbí gáàsì lè nítorí ọ̀rọ̀ tí wọ́n ń pa onímọ̀ ní àwọn ẹ̀rọ. àwọn onímọ̀ ní látara bẹ́ẹ̀ ilé yóò di àwọn pé ọ̀kan nínú ti sọ̀yàn jùmọ̀nà fi rọ bẹ̀rẹ̀. ọ̀kan nínú ti sọ̀yàn jùmọ̀nà fi kí ẹ̀rọ bẹ̀rẹ̀ ọ̀kan nínú tí ó pàjá ọlọ́wọ́ bá kó òun ẹ̀rọ bẹ̀rẹ̀. ẹ̀yà àwọn yàtọ̀ kẹ́kẹ́ yàtọ̀ sáwọn ní wàlàdé yàn bá kọ̀ ló wọn sì dáhùn jọrọ ọ̀rọ̀ kan wọn bá lọ pẹ̀lú ìlú olúwa ló mọ sọ ìsìlámù àmàlẹ ìjọ ọkọ wa ń kí àná ìjà kó bá wà wọn jọ ọkọ wa ń kí àná ìbá yin àwọn sàbí bí sẹ́gun sẹ́gun ọkùnrin àyìn dàda tó ń sọ ìpínlẹ̀ ọkọ̀ ọkùnrin àyìn lọ sí ìlú wọn dàbà ẹ̀kọ́ ọkọ̀ ọmọdé náà wọn nígbà wọn díẹ̀ sí pé ó yẹ pàwọ́ ọlọ́run kò fi màtí ti kí wọ́n wá sàn ṣùgbọ́n ìgbà wọn pamọ́ sí ọlọ́run àti ọmọ náà níbi àwọn tí wọ́n bá gbọ́dọ̀ lọ́dọ̀ wọn fún wọn. bí oṣù kan lànà bíbí ká fún oúnjẹ yẹn lórí títí ṣe pé yẹn. níta bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ pé irú wọn wọ́n yẹ kó sí àlọ́dọ̀ bá àgbẹ̀ ìgbà tó sí àlọ́dọ̀. ìrọ́kọ̀ wọn jẹ́ orógbó bá àlọ́dọ̀ àbí wọn jẹ́ orógbó wọn jẹ́ orógbó ẹni wọn bá ti gbó kúrọ̀ kọ́ àbáwò àdìmú ìgbàgbà ọlọ́run látàrí ọ̀rọ̀ tí wọ́n ń pa tí wọ́n rò báwọn ń tọ́lọ́wọ́ bá jẹ́ tí wọ́n ti náà tí wọ́n tẹ̀lé ẹ̀ka jà para wọn ìjẹ́ ẹlẹ́jẹ̀ yẹ ò fẹ́ fún wọn. téèyàn bá máa parọ́ dáadáa ayá tó ìmọ̀ náà fi pé bàbá arúgbó àwọn ọmọkùnrin náà kí á nà náà fi kọ́ ní káwọn ní sọ pàtì sọ. èyí táwọn kẹ́kẹ́ bá ti wà lára rẹ̀. àmì tẹ bá bẹ dáhùn anábìkí anábìkí àmì mẹ́ta yìí nígbà tí ó sọ ní wàyí lọ àṣàjì dẹfà tó bá ti lè sọ̀rọ̀ bá yọ pàrọ̀ tí bá sì ń sọ láàyè àìsàn ẹ lè lọ tí ọ àní ìgbé ọlọ́run ìgbéjì ló sì kéré kó mọ̀ bá wọn kọ̀ ṣé ìbá wọn lọ padà àjà àti báńpá àti báńpá tí ọ̀ bá jẹ́wọ́ yọ sàgbàgbọ́ lọ́dọ̀ lọ. ṣé ìbá wọn lọ padà àjà ọ̀kan tó làlẹ́ ìṣòro pípa lẹ́yìn alẹ́ bá mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ lọ́la síbi tí wọ́n máa ń kó àwọn zaka sọ́dà pa àwọn èèyàn sùn àlẹ́bìnrin pé kí àbúrò rẹ̀ rọ̀ lọ́sọ̀ọ́ tó bá ti dòwò ṣẹ̀dọ́ ló bá ti dòwò àjídàdùn nígbà tí wọ́n ń dídà bí dùn nígbà tí wọ́n ń dídà bí dùn wọ́n sọ fún àgbàbí nígbà yà àbá ìyá ló mọ̀ sọ lónìí wọ́n bá sọ kó o sì dé o sì dé nígbà tó ń dídà bí dùn wọ́n bá ara lọ́wọ́ gbà ó lo àwòrán bí nǹkan mi lò wọ́n láwòrán àjẹ́ lò lọ́tọ́ra lọ́wọ́ ló ní àkùnrin ló dàkú sọ bí ẹni ìgbẹ́ ni wà ní ìní wà ìní wà lọ́ba lọ òfin lẹ̀ ó kó ìdókò lọ yọtọ lọ́dọ̀ àlejò ní ẹyin ní ẹdí mọkò dàbí ló bọra amúlànà kí wọn lọ́dọ̀ fún ọ oníkó lòun ò ní wá mọ kódà ó sì máa gbà alẹ́bí ní padà wọ ẹ̀rọ yóò máa fún un. yọ padà ọmọ ìlú lòun ò ní wá alẹ́bí ní bọ̀ ní. ìyàwó rẹ̀ làwọn àti lọ ló tó sọ ló ní ìjọ kejì ó tó dé ìjọ pàtàkì ó tún rà mọ́. lẹ́yìn tó ní ìnìtúwà kù àlejò yóò ní pa yóò tó wà títí tó fi wá wájú ọ̀gá múre ra wájú àyùmọ̀ lọ pé ó ní lọ́dún yìí nígbà tó bá ní ọ̀dà ní kọ́ ní kankan tó ọmọ ibi ọba sùn yìí ní ilé wọn bẹ̀ tó sọ mí ẹ̀ wọn ni wọn sọ ẹ̀ tó bá ti kọ́ nǹkan wà kọ́ ìmọ̀ ìkàkọ́ sí ojú tó bá ti fẹ́ sùn nígbà tó wá ń dàbí tó ń di lọ́dọ̀ rẹ̀ àlè lè dìbò yàrá àti àwọn ìṣúwọ́mọ̀ ìpínlẹ̀ tó ọ̀bá bá wọn kàgbẹ́ ẹ̀kọ́ wọn ìyàwó ẹlòmíì ti sàn láàrin pẹtẹpẹtẹ àdáyé èso ni yóò ṣe tán yóò àwọn àgbẹ̀bẹ̀ yóò wọ̀ kúnlẹ̀ ẹni ó ti fọ ọkọ rẹ̀ ní ẹ̀rú kọ́ ní gbogbo ẹ̀dẹ́ wa sínú síbi ló fi yọ ẹ̀rú tó tó lè fọ ọkọ gbogbo ẹ̀ yóò àti lóbi ní gbogbo ẹ̀dẹ́ bàbá di ńlákàlàkà yìí èso ni ọlọ́mọdé sọ́ọ́ lò wá. ọlọ́run ti sùn lò wá. ọlọ́run ti sùn lò wá. lọ́wọ́ alẹ́ kí lọ́wọ́ kọ́ mi wá lọ sí ìlú nígbà tó bá ti fẹ́ sùn láyé ẹgbẹ́ yìí kò ká ayé kò sí. tó o bá ti kà á ti sùn ní ìkọ̀ọ̀kọ̀. so ìdí wa mọ́ nǹkan mi. àwọn ìṣòro aláàlẹ́ wa ló sọ wá ní pé nígbà wá dáa ọjọ́ kan wá lọ́wọ́ àná níbi ìwé òkú rọ́ọ̀sì yàtọ̀ òkú lànà ìlú ní ipa ọkọ ṣùgbọ́n tó sọ fún ọ ọmọ akẹ́ òkútọ yìí tọ́ọ̀ bá di ìgbésùn ní lọ́dọ̀ yìí. èyí tí mo torí ẹ̀kọ́ ṣe ní ìyá mi pé ọkàn nínú ìlànà ìsìn ni ó kẹ́ pa ibi tí mo lọ ọ̀gá ló wà ní ìsinmi ni owó ni ọlọ́pàá pa tó jẹ́ wàá mọ̀ wà níbi ìlànà ìsìn nígbà níjọ́ tí ìjọba ti bẹ̀rẹ̀ láàrin wa jẹ pé jọ́nà tí tó wùdí dada kala wa pé ìjọ wùdí dada rẹ̀ kala rẹ̀ à ìjọba ti ti dada kala rẹ̀ yóò sùn mí. ìyí máa ń tètè bẹ lára rẹ̀ náà dáadáa kẹ́ni wọ́n yóò sẹ́ àbòsí ọ̀sẹ̀ tí yóò dáadáa lára rẹ̀ aburú rẹ̀ ní kò tó dáadáa rẹ̀ lọ. ṣùgbọ́n tá a fẹ́ lò níbẹ̀ kò sí dáhùn ní abiyó ìyàwó ti ọwọ́ ti ṣe irọ́ lọ àwọn olùkọ́ náà ti wá wà ní ọwọ́ ti ọwọ́ ni táwọn olùkọ́ máa parọ́ ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọdé ló sì àbí wọ́n kọ́ náà kọ́rọ́ lójú irọ́ náà ni ọjà sí bẹ́ẹ̀ yà kọ́ lójú ọ̀pára jà bẹ́ẹ̀ náà tẹ̀lé inú kàkí máa ń la níbi irọ́ láyé òní ìgbéyìí téèyàn ọ̀pá máa kọ́ sọ̀kọ́ ọ̀pá. tó o bá ti máa dáàbò níbi nǹkan tó o bá mọ̀ ò ọba parọ́ ẹni wọn máa ń tọ́ o bá mọ̀ ibẹ̀ ni o sí tó o bá ti kọjá àyè rẹ ṣùgbọ́n eléyìí ẹ̀rọ á ti ọ̀ ọ̀ bá lẹ́yìn ìgbà náà nítorí ọba mọ̀ àárẹ̀ ọ̀ká mọ̀jà wọlé ti iṣẹ́ ló ti ti ìlànà ìjọ àà ah, ẹ̀mọ́ wọlé ẹ̀ ìgbà ọwọ́ ata lọ sọ́ọ̀bù lọ́dún bọ̀lá. yọ àkàràmọ́ ní ẹ̀rì ìgbà náà mọ̀ sọ yìí sọ pé ẹ̀rì ìgbà tó bọ̀ tó lé ìgbà yìí parọ́. Ah! ibi irọ́ náà ní ọjà sí <laughs> ọlọ́run là lọ́wọ́ àdúgbò náà sí àwọn tìmọ̀tìmọ̀ gẹ́gẹ́ bí wọ́n yí ah, àwọn ọ̀dà ọlọ́run bá pè é fún fi kọlọ́ọ̀bì فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون ọlọ́run ní pé ìyá ẹlẹ́sẹ̀ eléru ń bẹ fún wọn ìyá tó pọ̀ ìyá tó lè kú kókó kí ní òbí lọ́rọ́ tí wọ́n pa yìí. béèyàn bá ti ń parọ́ yíra wọn síbi ní ọlọ́run yíra wọn síbi ní ọlọ́run èèyàn fi ọ̀dọ̀ sọ́ra níbi irọ́ pípa èyí lọ́dọ̀ sọ́ra níbi irọ́ pípa torí wípé ìyá àjò tí èèyàn ti bẹ̀rẹ̀ sí máa parọ́ ọ̀sẹ̀sẹ̀ tí ò ní lè dá tí èèyàn ti bẹ̀rẹ̀ sí máa parọ́ ọ̀sẹ̀sẹ̀ tí ò ní lè dá bí èèyàn bá ti ti tó lófòfò ojú ọmọ àparọ́ tí èèyàn bá ti tó irọ́ ní ọmọ pa ẹ̀já sọ̀rọ̀ dáadáa ká sì jáyà kọ́ lọ́rùn kama ba àtẹ̀yìn ọlọ́run lọ́mọ mi yàrá ìdí àwọn ìlú àti ìlànà. wáyé àwọn ìlànà wọn láti ìlú mi láti wájú iná ṣòro. ọlọ́run ní nígbà tí ó bá ń sọ fáwọn mọ̀nàmì sí wípé láàrú ìlú ìlànà ẹ má balẹ̀ ọlọ́run ọba jẹ́ ìwà àbàjẹ́ òun ní sọ̀gbẹ́sẹ̀lú àti balẹ̀ ọlọ́run ọba jẹ́ oníkéèyàn máa tú rọ́bà nígbà tí balẹ̀ lọ àwọn mùsùlùmí jẹ́ lára wọn ni ẹtún lọ́rọ̀ àwọn kìkì jẹ́ lára wọn ni ìtọ́lọ́run ti sọ wípé ìnà ìmọ̀nà tó dé iná fi dárò kìlì láti fàyè. ìnà ìmọ̀nà fi dárò kìlì láti fàyè. èèyàn bá bẹ sùn tó bá bẹ wẹrẹ tó bẹ ní ńlá èwo lè yóò kó kalẹ̀ ní ni wọlé bá tètè dé náà. àwọn tẹ́lifí múná mi làwọn ti ń kírun ni o àwọn ti ń dáwẹ̀ ni o àwọn ti ń lọ hajj ni o ìmí ìnú wọn kọ́ mọ́sá abẹ́ ìdájọ́ káwọn sáyé sànà mi náà kọ́ mọ́sá abẹ́ ìgbà gbé yàn aṣọ lánàá àbí wọn kọ́ mọ́sá lánàá ah, àwọn tó kọ́ ẹjọ́ kọ́ wá kọ́ mọ́sá lánàá ọ̀pọ̀lẹ̀ tó kọ́kọ́ mọ́sálásí ọlọ́run tó n'oge lọ́wọ́ náà níbi tí o ti gbà rárá. ọlọ́run nìkan là á tọrọ kó fi sọ̀rọ̀ ọ̀dẹ yorùbá tá a máa ń ni o. bá ní kí àwọn ní àwọn àwọn kan á ní àwọn ní torí ló burú jù ló burú jù torí jọ wà mọ́ṣáláṣí náà ẹ̀ẹ́dọ̀dọ̀ tó ń lo fẹ́ǹsì tọ́lọ̀ ti sùn láwọn ti sùn. wà ìgbà pínlẹ̀ làwọn láàbọ̀ sí inú ìlú àmọ̀ tí wọ́n bá wà ń sọ fún wọn jẹ́ mọ̀mọ́ balẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ ìwà jẹ́ ìwú ìwà gàbàgìdì àti balẹ̀ jẹ́ ni. àwọn èèyàn ti fi ìjà lè sọ fi dá ọ̀rọ̀ táwọn èèyàn lọ́wọ́ ẹtí nítorí abẹ́yàwó dáwùjọ ni ẹtí nítorí báàbẹ̀ yìí sàdí ńlẹ̀ lòkòtò ilé tó burú jù tí yìí rí wúlé onílé tí mo tún bí ọ̀dà pé láfíà náà bí ẹni ìdájọ́ bá láfíà kiri ọkàn yóò fi ọmọ mùsùlùmí níwò mẹ́wò ọmọ títí ń lò dáwùjọ ti dá lóko ní wúra ó sì wá ó sì ní mùsùlùmí lò bàbá wa dájọ́ tí mo ṣe àlùkò ìtọ́lọ̀fẹ́ ọlọ́kẹ́ àgbà rẹ̀ lẹ́kọ̀ọ́ lóní sí bí ó bá ìjọba ti láyé lọ́mọdé ní máa lò ní fọ́ọ̀mù gbẹ̀gbà lọ́ba ju ẹ̀yìn kó jẹ́ sọ́mọdé ìjọba ti wọlé lọ́ba ti wọlé bàbá rẹ̀ lọ́ba ti pè ààrẹ kò sí. àwọn tí wọ́n á dé èèyàn lọ́wọ́ ṣe ń jẹ́ mùsùlùmí nítorí ṣẹlẹ̀ ní torí bí wọ́n máa máa fi mí jẹ́ àbí lóbi kí ni káwọn ṣe. àwọn wa wù ọmọ yẹn máa fi ọmọ yẹn ṣe tọ́ ó sì wọ́dọ̀ bàbá bàbá sì dájọ́ fún un kí wọ́n mọ̀ kí wọ́n fi yàwó. àwọn tí wọ́n wá jẹ́ ẹ̀ tí wọ́n wà lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ni wọ́n wọ ibi ọmọ yìí mà lọ yọjú tí bàbá ọmọ yìí mà pé kébè yìí lẹ́ni tó wá yọjú ní sá nítorí lọ́nà tí àwọn ọ̀tá àjọ sí. ẹ lọ́jọ́ ẹ kò ṣe ẹ lọ́ọ́ bá wọn wò ẹ tètè lọ́ọ́ bá bàbá rẹ̀ kó tó lọ́jọ́ tí ó dà. kìyẹ̀kọ̀ bá kọ́ wá ní njẹ́ ọmọ ìjọ orí fẹ́ wọn ìgbà máa fẹ́ gbé. wọ́n yá kí lálá ọ̀gá mọ̀ sí. ọ̀yà kí lálá ọ̀gá àtúnṣe àrùn. tí wọ́n bá sọ fún wa wípé ajẹ́mọ́balẹ̀ ọlọ́run bá jẹ́ àwọn alálàáfọ́ òdòdì kiri yóò fọmọ mùsùlùmí lórí ó sì láwọn fẹ́ sùn. ó sì láwọn sọ̀rọ̀ kiri yóò fọmọ mùsùlùmí lórí ẹ̀tọ́ wọn adókòó bẹ̀ wẹ́ sùn yìí wọ́n sì ọ̀kan wọn mọ̀ sí pé àwọn ìdílé ọjà báwọn ìlú ẹ̀kọ́ ti yẹn àwọn bá sọ wa àwọn bá wa bàbá tàwọn alálàáfà àwọn èèyàn kọ́kọ́ àwọn bá sọ wọn kò dùn wa ìgbà tí wọn wá di gbogbo ètò tán táwọn àbá ti di gbogbo eré pa wọn wá ní káwọn bá sọ ọ lẹgbẹ àwọn àwọn tó dùn pé àwọn làwọn ní ìyàwó báwọn làwọn ní ìyàwó programu wọ́n ti jẹ́ wọ́n ṣe náà ní pásítọ̀ ṣàdúrà èyí wọ́n lé wà bàrà jẹ́ ìdí wàá sọ ọ̀gbọ̀gbọ̀ ni pé ṣàdúrà lọ́sọ̀ tó ní ọmọ yìí ó ti ju gbàwá tá à ń bẹ́ẹ̀ bí afẹ́kọ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ ọkọ rẹ̀ bíbélì ó tó gbẹ̀kalẹ̀ kí lọ́ọ́ máa gbọ́rọ̀ sílẹ̀ nínú ọba tó tó ń bẹ̀ẹ́ tó ṣe pé ntọ́ba ti sọ ọlọ́mọ tẹ̀lé wọn lakọ wà lára rẹ̀ ó ní wọn bí àyè afẹ́ jẹ́ ọ̀nà wọ́ sí kó o tó gbòó mi. má kà lọ́mọ àbí lọ́wọ́ ẹ̀jú méjì ó ti lè ó ní lọ́wọ́ ló ń ṣe. ní ìṣẹ́jọ́ àwọn abáyé pé kó o. wọ́n yóò àgbélé aláwọ̀ láti ṣègùn fi àwùjọ wa ó fẹ́ sùn kébì ìbí yá àwọn ọmọ ìbẹ̀rẹ̀ àwọn ọ̀wá ní ìbẹ̀rẹ̀ wọn á lè lọ́wọ́ ابن أفرحان ولا تنفح المشركات حتى يؤمن ولا أمر مؤمنة خير من مشركة ولا عدرك ولا تنكح المشركين ولا لأنه ومن يمتحه كما كيف حتى يؤمن وتجوه بلغبنا ولا عدد المؤمن كيف مؤمن كيف مسلم أصلا كيف مؤمن بلغبنا ọlọ́dún wàlá wà ájàmọ̀ kódà kéèrí kọ́wọ́ ìlú. ṣé wọn sọ fún kílá mú sí ìlú fi àwọ̀ àwọn ọmọ ní kí alẹ́ ní ajẹ́ ìlànà ajẹ́. ó wà máa sọ wọn ló kọ́ mi ìyá yóò lọ sí wọn kọ́ lọ́wọ́ láti fi ṣeré. ọmọ wọn bí jọ́sí kí wọn bí jọ́sí lẹ̀ wá lẹ́kún sàràbà sàràbà ti tù. ọmọdé tó dá lẹ́yìn wọ́n yí bàtà ìlànà àwọn ìdíbalẹ̀ ọlọ́fẹ́ irú àwọn alára àbáyé náà ni wọ́n mọ̀ wá sọ wípé ìnáma náṣẹ́nù mùsùlùmí àwọn àkúlẹ̀ ni à wọ́n ní àwọn apáàtì nítorí ọmọ ọlọ́mọ sí àwọn ní ẹ̀kọ́ orí ọmọ ọlọ́mọ jẹ́. ìlànà wọn sọ fún àwọn ìpínlẹ̀ yẹn bá ti jẹ́ òní ìdájọ́ wọ́n bá kọ́sẹ́ kọ́sẹ́ mọ́ wọ́n bá kàwé kàwé mọ́ wọ́n bá ti pé kéwì ọ̀wọ́ àkéde ti wá làlá yìí náà. èdè wà lára ayẹyẹ náà lọ sí owó kìí tí wọ́n lò ó ti sàtífíkẹ́tì òkè tó ní tàbí tó ní tó lè fi ṣe tí yóò bá ti lè ṣe lè jẹ kó tó tó bẹ́ẹ̀ dára ọlọ́wọ́ wà nílẹ̀ onírú rẹ máa ń so wà wọ́n ti bá kan bẹ̀ àti wọ́n gbé wọn ní àwọn ìwé wọn ti kú ní sọ́lọ́ kọ́ bá sọ pé ìgbà tí wàá wà lọ sí ìjà ń gbìyànjú ń gbìyànjú ń gbìyànjú ọjọ́ kan wà wà lọ́dọ̀ afa àtọwà wa afa àjẹrẹ wọn ìyàwó wọn bàbá òjìlẹ̀ sọ̀rọ̀ wọn gbà mo bá wọn ṣe àtijọ́ kan ajá wọn ṣe ajá wọn ṣe àpá ló ti jẹ kó àpá ìyàwó adé ìyàwó adé ti jẹ ẹmọ wà lọ́wọ́ ti jẹ kí ẹsẹ Yorùbá. ẹnìyẹn náà àwọn tó jẹ ti pọ̀ lẹ́kọ̀ọ́ nípa ọkọ ọkọ tó àwọn tó ti pọ̀ lẹ́kọ̀ọ́ ní o tòjá náà lè tú wọn tó ọ̀rọ̀ ọ̀sán wàláì bàbá ń kú wọ́n ti fún babalájà jẹ àbá àlùfẹ́ ẹ̀ jẹ mo rà ní ìjẹun tó ti lọ fún orí báyìí wọ́n á sọ kíkà ẹ má jẹ léyìn má jẹ léyìn ọlọ́run wọlé ayé tó bẹ̀rẹ̀ ká fáà lọ àbáyé tá a kí là láwọn. àyà àyà làwọn máa tún ṣe lórí ẹ̀rọ àwọn ìwà ọ̀rọ̀. àwọn àbá àtọ́jọ́ kìí ògógóró mọ̀ wọ́n dà mí bàjẹ́ obìnrin náà mú kàdú ó kọ̀kọ́ ṣe sọ́kùn náà kò sí sùkúrú sùkúrú ó ń gbé ọ̀kẹ́ ẹ̀jẹ̀ òní náà lọ́ra. kọ̀dá wọ́n ò mójú àwọn yóò sì máa tẹ̀ mú yóò kọ̀kọ́ kọ́ bá ara sí náà bọ̀rọ̀ yóò kọ́ tẹ̀ mú náà tó gbé tutù sọ yóò wá lọ bẹ́ẹ̀ bọ̀ kàdú olóró. mo sì lórí ìdí náà mo sì yẹ náà kò tẹ́jú lọ́nà wọn tí wọ́n ti kọ́kọ́ tẹ̀ mú. àwọn tó wọn ń gbé tí ń wò tí yó tí ó sì máa tó. Ebi mo ṣe nǹkan tó sáà tìmọ̀ mú kẹ́lá ìtọ́ lórí gbogbo tí ó tó ṣubú. Àbí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ni. Yóò àwọn èèyàn mú yó. Lórí wa lọ́sọ̀ àlọ́wà. Mo rò pé ó lóòjì mo mọ lágbára lọ. Ó mú yóò tó tó tó tó rí ìpìlẹ̀ bí. Wọ́n dàgbà náà ti dá padà abẹ́ kan. Wọ́n gbàgbé ẹni ẹ̀ mú sùn náà bàbá lè máa ń wùn o lẹ́jẹ̀ ní la àyíró àfihàn alámọ̀lá ló ń sí lórí àmọ́. ọlọ́run kọ́ tó àánú wa pé bá ń sọ fún ike mọ́ balẹ̀ ojú wájú bá fún mi o wọ́n fẹ́ máa jẹun díẹ̀ o ò sì fẹ́ fi wà fúnlẹ̀ sọ́jà kí wọ́n fi ọ̀mù jíjẹ ìmọ̀ọ́mù kó sì gbà ó yẹ kó sọ pé ìtọ́sí kódà kó ti pé ọ̀rẹ́ ẹ̀jẹ̀ tí ń dá sọ́lọ́mù sí gbà lọ́wọ́ rẹ̀ náà ní òfin ní wò tọ́sí ó tó bẹ́ẹ̀ ọwọ́ àgbàgbé lọ́wọ́ òwúrọ̀ ni ó wà ní òní. onídàlú alayọ́ máa tó gbogbo mi yóò tó wá bọ́ wájú tó gbogbo tó gbogbo. débi tó wà mọ́ sí ọwọ́ àárín ilẹ̀ lórí o. àwọn jẹ́ mi kúnlẹ̀ ẹ̀ ń sọ ọkọ̀ ọmọ àwọn èèyàn tí ó ní kí wọ́n sọ wà lùbàkà tí ó lálùbàkà wà. ẹ̀jẹ̀ ló ń gbàgbọ́ ara jù lórí sọ̀rọ̀ àjẹmí ara rẹ̀ sí ẹsẹ wa alibarika bá wọn bàbá àwọn bàbá ìwà bàbá wọn ti já sukú lórí wọn. àbí ká sọ̀rọ̀ dáadáa wàyí bá kí làlà fún inú wọn ní àwọn ọlọ́kẹ́ àwọn máa tẹ̀lé àwọn oníkẹ́ wò kọ́ ẹ àwọn ọmọ tí ò ṣe kíní kan àwọn ọmọ tí ò ṣe bá ìwọ tó wò bílẹ̀ jẹ. wàyí bá kí làlà fún láàbù ìlú ìlàrú kọ́ ìwú ìnàmá náà ló ń ṣe ó ní ọlọ́run bá ní kí owó tó máa pariwo pé ìnáma náà ló mú sílẹ̀ wọ̀ kò sẹ́lẹ̀ mi tó lẹ̀ sílẹ̀ jù wá. àwọn akẹ́wọ̀n náà là ń sí àwọn akẹ́wọ̀n yìí. tààtò lè ń tọ̀ àwọn àbá àti nítorí ọmọ ọlọ́mọ sí. àwọn àbá àti nítorí ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀. oúnjẹ ọ̀jẹ̀ lójú ọ̀kẹ́wọ́ mọ́tò ìyá yìí ìyá kí ìwòwò ó sì yẹ bá kọ lọ́bẹ̀ máa rò kó. àgbà yàwó yàwó mi àti ká máa yọ yóò kù ẹsẹ̀ ẹ̀sùn rẹ̀ sí. ọlọ́ni àlà fi yín lẹ̀. àlà ẹ̀yìn. gbogbo wọn pátápátá ẹ lọ kà wọn lábùkì délẹ̀ wọn wò lè wòye tó làwọn òbílẹ̀ jẹ lọ gbogbo òkúrọ òbílẹ̀ jẹ ni torí tí wọn bá tí wà lábí dọ́ọ̀dà lè bá so tán ẹni tí ọ̀rọ̀ sàmẹ ẹ kò lọ sọ̀rọ̀ ìkànnù àwọn afọláfà àbúkù lọ kàlífà àbúkù wí ìrìnàjò kọrẹ ní ìbánu bá a sọ alimami alizokuri zòwòrí oníhàdí àfa ìmọ̀mù malik àfa ìmọ̀mù malik ni ìmọ̀mù zòwòrí wọ́n wá wà lọ́dọ̀ khalifa yìí lẹ́nu kan bá dé bẹ́ẹ̀ nìyẹn ti dé báyìí khalifa bá tó kẹ́ ọ pé ìwọ tó ń kó mi lẹ́yìn tó ń sọ báyìí tó ń sọ báyìí tó ń sọ báyìí tó ń sọ báyìí fàá ah ẹni ẹni ò sọ bẹ́ẹ̀ ọ àwọn mi ẹni ọ sọ fún mi kó o sọ bẹ́ẹ̀ kì í parọ́ olódodo ẹni ẹni ò sọ bẹ́ẹ̀ alẹ́ ni tó sọ fún mi ṣé kàn yín lọ́dọ̀ láwọn yẹn sọ pé ṣé pọ̀ ní kòlè jẹ́ wọn. ṣẹ̀fọ́rọ̀ àmì tuntun wa ń takora wọn. ẹni ẹ̀yìn sọ bẹ́ẹ̀ ṣe ìwé wò sí orí wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ afáàjà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ pé nínú àdá afá tábì tẹ́ ẹ bá fẹ́ kà wọ́n ẹ̀ gbọ́dọ̀ fọ́ kà sórí. wọ́n mọ̀ sí orí rẹ̀ fi hàn án. lẹ́yìn náà ẹ̀nà mọ́ nígbà tí ẹ̀kọ́ kókó ló wá sọ fún ọ ní wọ́n ti fún ọ lẹ́yìn pẹ̀lú ìsọ ẹ̀ gbàgbó ní ìkarọ̀ ẹni tó lọ́wọ́ tó lọ́wọ́ rẹ̀ èyí máa tó gbà kan ó tó wá pé ìjọba ebi tí ni wá àwọn wa alẹ́ ẹ̀yin ọba wa mọ̀ tó aa ah, o le jẹ́ pé kó tó rẹ̀ sẹ́gun kó tó tọ́ ó sì tètè wájú mi wá bọ̀. àfikẹ́yìn ọ̀hún tají dáadáa ẹnìkan wà dúró lórí wa ni a ah, ẹni tó sọ fún mi mo tún ọ̀sẹ̀ kò lè jẹ́ rọ ìwọ lọ sọ parọ́ lánàá ti ala ṣe kọ̀ ni ṣe kọ̀ kọ̀ ṣe kọ̀ ala ẹ̀yà ti yín lẹ̀ ọlọ́run ṣe é ṣe é bá ti lo àlá ọlọ́run tó ń gbé torí àwọn èèyàn yìí wọ́n fi bọ́ bọ́ bọ̀ wá lọ́wọ́ wọ́n sì fi bọ̀ ní fún alẹ́ fà lọ́wọ́ ni wọ́n mo sì mo sì nú àwọn gángan lòbìlẹ̀ jẹ́ òṣòbìlẹ̀ jẹ́ mi lẹ́yìn wọn. àwọn àríjẹ níbàjẹ́ nígbà rí tẹ́sán ọlọ́run bàbá gà wọ́n jẹ bẹ́ẹ̀ ní kókóró náà bàbá gà wọ́n jẹ bẹ́ẹ̀. ẹ̀ wá dánwò tó léwu.

kéèyàn ó sì dàgẹ́ ó pé kéèyàn ó sì dàgẹ́ pé báwo ló sì lè gán máa láàyè ara wọn. àlá ọlọ́ọ̀ni ẹ̀yà ti yín ẹsẹ̀ sí ilẹ̀ ìnáwó rọ́ọ̀lì ìlú ọlọ́ọ̀ni gbogbo wọn òbílẹ̀ jẹ́ ni wọ́n olùbalẹ̀ ọlọ́wọ́ bàjẹ́ ni wọ́n. wọ́lá àti. ọ̀la ìlà ayáṣọ́. lọ́kà tí wọ́n ṣe tí wọ́n ṣe wọn fúra mọ̀ fáwọn balẹ̀ ọlọ́ọ̀ni wọ́n rò fáwọn ṣe tí bẹ̀rẹ̀ ìjà wọn tí ilé olóńgbò wa bàjẹ́ náà tá a bá gbé ní tọ́fẹ́ bọ́lá yọ bàjẹ́ lọ́wọ́ mu tó bá bàjẹ́ fún ẹni tí ọ̀rọ̀ sàn. àbí ká fura yọ̀rọ̀ ìfẹ́ já fura lò. àbùdáyé yá. iná mi á rí ta àdìgbà ẹ anyị yín dáadáa kẹ́ ya dájú. àwọn èèyàn tó ń bẹ lóṣèlú wípé ẹ rọrùn pé èèyàn ni wọ́n ẹ̀ràn kò sí yẹn. ẹ kàn mọ̀ pé èèyàn ń gbé èèyàn ni dá èèyàn ìgbẹ́ràn kò ní ọba fàtàlóhùn ìdáhùn sí bàbí màá lò ní. kí ìjẹsìn wọn bá pa kí ọ jẹ lára ló múra kẹkẹkẹ. a ò náà ti jẹ mí o ara o náà ti jẹ mí. kí ìjọba ti ní í ṣe pẹ̀lú láti jẹ wàhálà dé. wọ́n wọlé ológun tí ọ lórí tí wọ́n dé níbi táwọn mùsùlùmí ó sì máa dúró lè mọ yóò sì mọ bàrà lọ́nà lábẹ́ títí lọ́nà lábẹ́ títí lọ́ba ti tọ́ lọ́mọ bá la bẹ́ẹ̀ ṣe kí lọ́ fa pípa rẹ nílẹ̀ ebi kẹ́lẹ́ kọ́ náà ṣe ṣe ó lè ṣe tọ́ lọ́mọ kọ́sẹ̀ ṣe. ebi táwọn aláwọ̀ àbọ̀ ti wà àwọn yẹn máa ń kàwé tọ́mọ tẹ́ ẹ bá pọ̀ sí àárín àwọn àbá àti àwọn àbá àgbẹ̀fẹ̀ wọ́n máa ka yẹ wá ta ọ̀nà tí mẹ́rin lọ́wọ́ yìí wọ́n ti wá ta ọ̀nà mélòó tó ti lẹ̀ ọmọ yìí ọwọ́ máa tó wá máa tó tẹ̀sí wá jọ́ máa kà wá ta ọ̀nà yìí ẹ ẹ bẹ́ẹ̀ ni owó yìí kà. bẹ́ẹ̀ yóò lọ́bìnrin ọdún àgbà yọ ọ̀ka yìí one thousand yọ ọ̀ka yìí five hundred yọ ọ̀ka yìí two hundred yọ ọ̀ka yìí hundred naira. tọ́ba àdìbá wa tó ara gbogbo bẹ́ẹ̀ kú yọ ọba kó wa ló so wa ló so wa ló so. ti tí ìjàgbá bá kan owó rẹ̀ kò ní gbà nígbà tí. wáyé àwọn tí nígbà tí ìgbà tó bá ti lọ tó ní ti pẹ̀lú ẹ̀sìn ìrìn àà ah, ọlọ́run sì ti jà náà báwo yẹn ló máa ń bẹ̀rẹ̀ ah, nígbà yẹn bẹ̀rẹ̀ ọlọ́run sì ti ọlọ́run máa tó ní ti nǹkan yẹn lẹ́yìnká ìgbà tó bá ti fóun ní ọ̀bá wù láàyè láàyè lọ́la gbogbo ayé ní ọ̀dọ̀ sí i ìyẹn já bọ́ náà lẹ́yìn náà pẹ̀lú bíbí dára rẹ̀ sísì kìlì bàtà wọn sábà ká ní adé ní abẹ́ wọn má ká tí gbogbo wàhálà dé asahabu ti na òkè wọn fẹ asahabu ti àpò na asahabu ti ìwọ bẹ sọ gbẹdà àpò lọ yóò tọlọ bọ lọ yóò àwọn àwọn ọmọ ìta sórí èmi ní àwọn ẹnìkan tí wọn ń jẹ lẹbi ẹgbẹ lé wọn bá yọ dẹ. àwọn yẹn wá wò ó tí ẹnì nìkan wọn á yẹ wà mọtò àwọn yẹn ní ìrọ ìbílẹ̀ yìí rọ fún yàmi ó ní ilé òlọlọ jẹ tẹ ẹ rí ẹ olóògbé kọ̀ọ̀nà yìí àwọn ẹ̀rọ yìí ń tè kó máa yàn dẹ bí wọn yóò wà lára ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó lé gbogbo àwọn bàbá ọmọ ọmọ tiẹ̀ náà yóò wá dàgbàjì yóò wọlé dàgbàjì àwọn ọ̀rọ̀ tàbí lẹ yóò sì lẹ. àlá ọlọ́run ní ẹ̀yà kìíní lẹ́wọ̀. múra dáadáa já sọ̀ra ibi ẹni tí bá ti sọ̀rọ̀ ṣe ń tọ́lọ̀ ń bá wúlò lára wa lè ní bí ṣe ń bẹ lórí àdúgbò tí lè tíra sọ bẹ́ẹ̀ tíra kọ́ sọ bẹ́ẹ̀ àwọn tí lè lè kó pa táyé òbí ló mọ̀ ọ́ dàbí pé nígbà tó tó ń pìtàn àjàpá àti yẹn nípo aláwìyí láyé òbí àti wọlé ló ti lọ tíra ọlọ́wọ́ bá ti lè tí àlùkò rà á tí ń tó ń bẹ́ẹ̀ lọ́kọ̀ rà á tí ń bẹ́ẹ̀ lọ́kọ̀ ọdọ aṣọ ànábì wí bẹ́ẹ̀ tíra ní fún àmì kìtàbùrà àti wọn kì tíra ní ọlá kọ ní wọn ní kìtàbùrà àti tí wọn bá jọ sáwọn àbá àbá ti sọ pé nínú kìtàbùrà àti wọn ti ń parọ́ fún yín nù èyí ayé kan lọ́dún lọ́ba ní bẹ́ẹ̀ ló ti à kìtàbùrà àti wọn lọ́dún. lẹ́yìn àwọn wá fi àwọn ayé kìtàbùrà àti ìdímọ̀ rẹ̀ ló ti tíra ajá yìí. àwọn àbá ọlọ́wọ́ tó ṣe o ọlọ́wọ́ tó tó wá sí. ẹja bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n sọ yín nu ọlọ́mọ sí alẹ́ ìjọ mọ̀ sáwọn ẹ̀dá ọlọ́run. àlá. iná ló ń wọ ìwọ sí ìfúnná wà láàrin ìgbà yàtọ̀. ẹni tí ọba fẹ́ sọnù lọ́fẹ́ ti ti ọlọ́run ẹni tí ọ̀fẹ́ sọ àwọn èèyàn nù lọ́fẹ́ ti ti ọlọ́run wọn bá sí ọlọ́run jọjọ. ìlànà àdínẹ́sì òun ni ó jùrọ̀ mọ́ tó bá fẹ́ tọ́jú ọlọ́run ọba yín kó làwọn tàbí ti gbọ́ yín tó bá fẹ́ àpáyé sún nàkàn bóòlù àwọn tá a ti apply ẹ̀ ní ọ̀dọ̀ yìí tó o bá ti dé bá wọn ọ sọnù ó ti wọn sàwọn èèyàn ó dà ní ọwọ́ máa kakọ̀ láti ó ti wọn fi sàwọn èèyàn torí kí àgbẹ̀ ṣe ṣe tí ọba ti bá tó yé àwọn tó náà ń sọ kalẹ̀ ti di wọn. tọrọ ànábì rẹ tó ọba ti di lórí kò sí tájọ yìí ti ọba táwọn tí wọn bá ànábì láyé wọn tá ànábì sọ̀rọ̀ òfin tí wọn gbà wá fún ẹlẹ́rìí olùgbé ànábì tàbí bóòlù àbí ká sọ̀rọ̀ dáadáa ló dé ní tí ó bá wá sọ̀rọ̀ tí ò ní balẹ̀ ọlọ́wọ́ bá jẹ́ àkéyèsí dáàbò náà ẹ̀dá fún wọn ọ̀rọ̀ tẹ̀ sọ nínú iṣẹ́ àwòlá ẹ̀ẹ́dẹ́gbọ́ kúránkì lọ́wọ́ àbáṣe ni. tíra àdéhùn wo ìwé lànàbì ti sọ ọlọ́wọ́ wọlé ìgbọ̀rẹ̀ ọ̀sán lọ ọlọ́wọ́ ní ìdí àsọ̀nù à ní ibẹ̀ ní àná tó ìgbà wọn tí wọ́n mọ̀ sọ yẹn ọlọ́wọ́ wọlé àlọ́ wọn ní Bẹ́ẹ̀ni. Kéèyàn tó àyíké tó wù ú nígbà tó. Àyàfi ọ̀gá wo yóò ní báyìí. Yóò bá wọn báyìí. Ìyẹn lè bàjẹ́ tó wà. Mo rò pálá yẹn kò tó bá wọn báyìí. Lórí ilé ìṣúra kò sí ibi tí ìṣòro yìí lè Ìyẹn lè ní ìṣòro Bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ sọ́dọ̀ wà lọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu àwọn ọ̀rẹ́ rẹ̀ oṣù mẹ́ta ló ṣe rárá ìgbà tó rà ó jẹ náà ẹran yẹn máa ń wọ àwọn èèyàn ní àwọn àfẹ ó sì padà lọ sí àwọn àtàlẹ ẹran méjì àti ìran méjì fẹkọọ ti dẹrọ pa ó wá padà lọ́nà ọjà wá ìgbéra mi lọ́nà ìgbé tó máa jà wá lọ́nà àtàlẹ ọjà ẹran kan lọ ní owó rẹ ṣé owó rẹ tó ti wù bàbá àti ìjẹ ìjọ ọjà ọlọ́jà ayé ìyẹn wà á jọ sọ ìgbéyàwó tí ilé ẹgbẹ́ ta ló dé ìgbà yìí bàbá ẹ̀ lọ́kọ́ yàtọ̀ yìí náà ló yẹ oṣù àlà. ìyára yìí dé bá kájà bí o kó ní bàtà ní lọ́lẹ̀ wọ́n fi gbẹ̀gbẹ̀ kò ní ní ìtẹ̀sí níbo yìí ní ọ̀sẹ̀ wọn fi lọ́sọ̀ rẹ̀. kẹ̀ wọ́n fi gbẹ̀gbẹ̀ kó lè bàtà ní lọ́lẹ̀ tó kọjá yìí tó àti gbẹ̀gbẹ̀ kó lọ́lẹ̀ ló ti àǹfààní ẹ̀wọ́n Bricklayer, bricklayer. Uh, uh, tó dá sí nàìjíríà àpòmáyé ti òkú ìlú nàìjíríà kò sẹ́yìn tó kò dé nàìjíríà tó ti kàdá yà lórí àpò torí wà kúrò lọ́sẹ̀ tó bá ti gbé wù bẹ́ẹ̀ wù ọ̀tọ̀ nílò ọ̀gá ìwà náà ti wù á nípa pé mi àwọn akó bẹ́ẹ̀ nílẹ̀ lọ́wọ́ àtàwọn àtúgbìn nínú àpò wà báńkì tó ti di ìkọ̀ọ̀kan láì ètò wà bẹ́ẹ̀ lọ́sẹ̀ kó wà lọ́wọ́ wà bẹ́ẹ̀ lọ́sẹ̀ kó wà lọ́wọ́ ó yà kó síra wọn ìbáwọn àti ìbẹ̀ náà àwọn ilé ayé náà bẹ̀ o àwọn ibi tó yí gan ìbẹ̀ ọlọ́run bá náà sọ̀rọ̀ kò sí ní fún kí ló wọ́n bẹ̀rẹ̀ wọn nítorí pé ẹ̀kú mùsùlùmí ọ̀sán tó ìlọ́ni àlọ́ tọ́jọ́ mọ̀lábí tó tó lọ́wọ́ wọ́n dàgbọ́dọ̀ pé ọjọ́ yín ló ń gbà bẹ́ẹ̀ ẹ̀rí ilé ká mọ̀ pọ̀ máa gbé ìfọ̀kọ̀ ní ìfọ̀ àbúrò ẹ̀kọ́ níbẹ̀ ni ọlọ́wọ́dìwọ́ ni mo sọ náà nínú ẹ̀dá ní àwọn ìgbà rẹ̀ ẹ̀rí àyà àti bábọ̀ àti púpọ̀ ní mo ní ìgbà rẹ̀ tó tó bá níbi ọlọ́wọ́ àtàyà àti àwọn àti ọ̀sọ̀ àyà àti àlè pẹ̀lú àwọn ọmọ ìjẹun alákọ̀ọ́kọ́ ọkùnrin mùsùlùmí ló lè jẹun alákọ̀ọ́kọ́ wọn eléyìí ti bí nígbà tó ní ìgbà ìgbọ̀dọ̀ nígbà tí èsì ọ̀nà ìgbà tó ti rí rẹ̀ dáadáa ebi tí kò lè yọ ọ́ fún láti sọ̀tọ̀ ìyàtọ̀ lọ kó ti lẹ́tọ̀ kọ̀ǹdíṣìn yẹn náà lọ́wọ́ oṣù ìsìláàmù ni ẹ̀dí tàbí oṣù ẹ̀fẹ̀ àbí kò wáyé àbí wò ẹlẹ́ẹ̀kejì òun ni wípé mo ẹ̀wọ̀n ìgbà wọn pẹ̀lú wọn mọ̀ bára wọn jẹ́ra wọn yóò wá ní ìjọba ọ̀dà wọn bẹ́ẹ̀ fúnra wọn ní ìwà gbà wọn. ìwà ìwà ìsọ náà ló lọ àwọn jẹ́ ní ọmọ làbí yóò ti sọ ara wọn nínú ìlànà ìlànà wọn fún ìjọba wọn. ẹni bá ti wá ní fi ìyàwó competition nígbà it is very very important that you feel. ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ ó tó ní kí wọ́n tẹ̀lé ọkùnrin adáwọ̀ tó lẹ̀ lọ́kọ̀lẹ̀ ọkọ̀ tó lọ́wọ́ ta ló wá lọ fún àti adáwọ̀ mọ̀ ìmọ̀ sádáwọ̀ àwọn ẹ̀rọ ẹ̀ yíyé ó lè lọ́wọ́ ẹgbẹ́ pẹ̀lú adáwọ̀ èèyàn pọ̀ ju àti ìrọ̀ iná ìrọ̀lẹ́ tó yẹ kí wọ́n ń lo àti mélòó láti tẹ̀lé lọ́dún yìí ọmọ ẹ̀jẹ̀ ni ẹ̀ mọ̀ ìmọ̀ àti lọ́lá lọ́wọ́ ìnáwó àwọn ọ̀sán ti ń fún ìdílé àti ọmọ ìgbà wọn ti tẹ̀ bí ìgbé